ǹjẹ́ o fẹ́ gbin ẹ̀gẹ́ kí o sì jèrè rẹpẹtẹ àwọn ìgbésẹ̀ mẹ́fà tí yóò ràn ọ́ lọ́wọ́ nìyí láti jẹ́ kí àlá rẹ wá sí ìmúṣẹ ìgbésẹ̀ kínní wá ilẹ̀ tó bá lọ́ràá tí kò dagun tí kìí ṣe ilẹ̀ omi ilẹ̀ òkúta tàbí ilẹ̀ líle ìgbésẹ̀ kejì tí igbó bá kún fún ọ̀pọ̀lọpọ̀ igi koríko àti àwọn ẹ̀ka igi tó pewé dáadáa tó sì tayọ ohun tí ọwọ́jà ẹ̀rọ apakó lè kà gé igbó náà lulẹ̀ kí o sì pa oko náà tó bá sì jẹ́ wípé igbó náà kún fún koríko tí kì í kú bọ̀rọ̀ bíi ẹ̀kán bẹ́ẹ̀rẹ̀ tàbí èésú akíntọ́lá igi ànàmọ́ tó ga gogoro tàbí eléyìí tí wọ́n ń pè ní máfọwọ́kànmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn ọgbọ́n wọ̀nyí bá ga ju nǹkan tí ọwọ́jà ẹ̀rọ apako lè ka lọ gé wọn lulẹ̀ kí o sì ṣe sùúrù fún bíi ọ̀sẹ̀ méjì kó fi bẹ̀rẹ̀ sí í hù padà ìgbésẹ̀ kẹta fi oògùn apako ẹ̀yà glyphosate fún àpẹẹrẹ roundup turbo down forte ní òdiwọ̀n bí a ṣe kọ sára oògùn apako náà láti gbógun ti àwọn koríko tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń hù látàrí bá a ṣe gé wọn lulẹ̀ tẹ́lẹ̀ fín òdiwọ̀n oògùn apako glyphosate sí oko tí koríko tí kì kú bọ̀rọ̀ tó wà lórí ẹ̀ tó bá ti ga ju ìwọ̀n ẹsẹ̀ bàtà kan lọ lẹ́yìn èyí sinmi fún nǹkan bíi ọjọ́ mẹ́rìnlá gbáko kí oògùn apako glyphosate yìí ó fi lè pa àwọn koríko náà kú fínfín. ìgbésẹ̀ kẹrin pípa oko jẹ́ ìgbésẹ̀ tó gbówó lórí gan-an ni ṣùgbọ́n tá a bá ṣe bó ṣe tọ́ ó máa ń jẹ́ kí èrè oko ẹ̀gẹ́ kó pọ̀ rẹpẹtẹ tá a bá tu ilẹ̀ lọ́nà tó tọ́ ó máa ń jẹ́ kí ẹ̀gẹ́ ó ta dáadáa ó kéré jù níwọ̀n tọ́ọ̀nù márùn-ún lórí sáré oko kan àfi tí èrè orí tọ́ọ̀nù márùn-ún bá ju iye tá a fi pa sáré oko kan lọ ló yẹ kí àgbẹ̀ ó gbìyànjú àti pa oko lọ́nà tá a là kalẹ̀ yìí kíkọ ebè sórí oko máa ń jẹ́ kí ẹ̀gẹ́ ó ta dáadáa tí ìkórè sáré kan ó sì tóbi tọ́ọ̀nù mẹ́rin gbìyànjú kí o kọ ebè sórí oko rẹ tí èrè orí tọ́ọ̀nù mẹ́rin ẹ̀gẹ́ lórí oko náà bá ju iye tí a fẹ́ fi kọ ebè sórí oko náà lọ ó dára kí àgbẹ̀ ó kọ ebè tó bá ṣàkíyèsí pé ilẹ̀ náà lè jẹ́ ilẹ̀ alámọ̀ tàbí tá a bá pinnu láti kórè oko náà lásìkò ẹ̀rùn tàbí tí àwọn èèpo orí oko náà bá jẹ́ eléyìí tó ṣòro pa. ìgbésẹ̀ karùn-ún gbìn tàbí gbàgúdá nígbà tí ilẹ̀ bá tutù níwọ̀n ẹsẹ̀ bàtà bíi mẹ́ta mẹ́ta síra wọn one meter by zero point eight meters, tàbí zero point seven meters. lẹ́yìn èyí fín oògùn apako bíi Prime Extra Gold ní òdiwọ̀n lítà mẹ́rin fún sáré oko kan tàbí lagon ní òdiwọ̀n lítà ó lé ìdá mẹ́rin fún sáré oko kan láàrin wákàtí mẹ́rìnlélógún lẹ́yìn tá a ti gbin ẹ̀gẹ́ tàbí gbàgùdà sínú oko ẹ má fi oògùn apako sórí ilẹ̀ gbígbẹ ẹ pààrọ̀ gbàgùdà tí kò bá hù jáde láàrin ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún sí ọjọ́ mọ́kànlélógún ìgbésẹ̀ kẹfà nígbà koríko bá ti hù tó ìdá ọgbọ̀n nínú ọgọ́rùn-ún lóko rẹ̀ tí wọ́n ti ń léwé mẹ́rin sí mẹ́fà lórí fi oògùn apako tó ń pa ewé fínfín lọ́nà ìgbàlódé pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀rọ tá a fi ń fin oko tàbí ọ̀nà tó bá rọrùn fún ọ nínú oko tí gíráàsì bá pọ̀ lápọ̀jù fi oògùn apako gíráàsì fusilade forte ìwọ̀n lítà mẹ́ta fún sáré oko kan fin koríko gíráàsì abẹ́ ewé ẹ̀gẹ́ nígbà tí ẹ̀gẹ́ náà bá ti ń pé ọ̀sẹ̀ mẹ́jọ tàbí jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí ẹ̀gẹ́ ò bá tì í tó ọ̀sẹ̀ mẹ́jọ tí gíráàsì tàbí koríko eléwé mìíràn fi ń hù ń bẹ̀ fi ọwọ́ tu àwọn koríko náà láti dènà kí oògùn apako kan igi ẹ̀gẹ́ àti ewé rẹ̀ nínú oko tí koríko bá wá pọ̀ jù fín glufosinate ammonium lifeline basta fasinate ní ìwọ̀n tí ó wà lára páálí òdiwọ̀n rẹ̀ a lè fín glyphosate ìyẹn roundup turbo touchdown forte àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ọ̀nà tí a ti là kalẹ̀ lára páálí oògùn apako náà ó ṣe pàtàkì ẹ̀wẹ̀ láti fi nǹkan ìdáàbòbò sẹ́nu ẹ̀rọ tá a fi ń fin oko kí oògùn apako má kan ara ẹ̀gẹ́ náà kó má bàa bà á jẹ́ tí ẹ̀gẹ́ ò bá tí ì tó ọ̀sẹ̀ mẹ́jọ tí oko náà sì kún fún koríko tí ewé wọn fẹ̀ dáadáa fi ọwọ́ tu àwọn koríko náà kúrò má fín oògùn apako kan sí oko lọ́dọọdún torí pé eléyìí lè fà á kí oògùn apako kó má ṣiṣẹ́ mọ́ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ECOSI, the International Institute of Tropical Agriculture, Africa Cassava Agronomy Initiative, Lori Ero, 0803 978 4453. 0803 978 4453. Tabi 0803 443 0027.